الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإنسان إلى يوم الدين إنني أشهر رمضان إن الله يوم الدين إفضل تتسفن هجرية أشهر july oṣù kébì lólu méjì ìwọ̀dọ́ 2016 karatu a yi ni an ya kwane efi suratul bakara aya tasha na yi ni shaya da nika yíó eje yíó mẹ́ta أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين Allah tabaraka wa ta'ala ya kama ya faya ya fito ya kada bayan mummuni gidan yani ya ayyuhal ladina amanu amma kuma duka da noko wajo ista'inu bi sabri metina ti kojo pa e dije metina ti kojo pa kulishi wa sala metina ti kojo ويوم يشي إن الله Ọjọ Alahu ọjọ́ aláhù ìdẹ́pẹ̀yún àmájẹ̀rẹ̀ aláhù dẹ́pẹ̀yún àmájàǹkúlù ayé gidẹ́ yìí ọkọ́ṣẹ́ òkú gágá káyà gidẹ́ àdúnwà ṣíkàkí ní ẹgbàdó kẹtìní àtìkò tó gbọ́ ìwọ́n sí náà àti túpẹ̀kù ẹ̀wọ́n ṣàtìkọ́lé ẹ̀lẹ́dá ona da cha ti ko le ni ju bi sha kini e shankuli shon na kanye tabali amuna ada tabali na ka domo kenya li shon ke lona leba ya ya da na le deta anguli ti one be ṣeun kìsínà méjì ohun ìbẹ́ kìsínà mẹ́ta ohun ìbẹ́ ẹ à ń kuli tse ina ẹsẹ̀ talẹ́ alẹ́kàdé ẹ̀mdà kọ́ ṣeun kuli kẹ̀yìn amóhìdún ẹ̀dàbìdẹ̀ tí ẹ̀lú pẹ́kẹ́ ọlọ́mọyún àbẹ̀lẹ́sẹ̀ alẹ́ dẹ́ alukòun búwẹ̀ ìjì búwẹ̀ táyì wẹ̀ má dòhìdún ni ohun mẹ́ta lẹ́kọ̀ọ́ yẹ ilẹ̀. emda muhi uka dumu ya wada bitine ta mune ya kuma yue alu kemani kisha kuli kine kisha tani ine mude une ere roke ya kuli chigili ere giroke ele imuda ye emda ngoli ya tohiun ere tadukumi eli na abe ke yue gane to iyere ke ya wanya dina manyue ini kedo hulune si adini ni akpelu gene ile obianu ni ama kuli ile un ti adini ni ewon nu yo gba ogbene gba gbene ki atina idai e awon nu yo gba kì ki akube lene kuwe so ankuli olada se dehun ayi gide ankuli tala ha nụ toro uche nke esi akwụli amụ na ya eyi ma fee iyi ama yile ni ke je ko ko shankuli ni e shankuli olulu nwe ke chabakwa ankuli di amali o memele ka nabi sallallahu alaihi wasallam ya ci wazi ujinge gbadu unugunugu nwo cha shankuli gide kiru shi wazi nga mun ki jani ri na mali ebodo mo ishe hadisi n kpaya ya nka nebi ya nga du mali ile onugun gbi un nga chali ile nga chali ile nga mo neli egba tuma ya lile se ka huli taka ma ko se o ka ya mali ogenele un shankuli لأمر المؤمن أباتني عجبا للمؤمن أولا مؤمن أتشايكو أولا مؤمن لا يقضى الله له قضاء إلا كان خيرا له أن دوكو جوه وانينك شمومي نباء الهير بشمو إن أصابته سراء شون كمو دبو كربابا قاكي بإيمان فشكر كي ودي دموجو أجو ودي أجمع مباسا مغو ọjọ́ ògbédìẹ ẹ̀jẹ̀ ń ajá kìdẹ́ òwìlè jẹ́ ihun ògbédìẹ tẹ̀jẹ́mi wò ń dábàá tó lẹ́yìn láfíà òmójì dàwọn yẹn láfíà ògbédìẹ ògbédìẹ dúkẹ̀ náà kà wọ́n jọ ṣe ẹ̀ na ògbédìẹ ìtaka wa je dàbí òmù náà bí ìwọ́n lè kú ìyẹ́ onígbònúgbò ẹkú tó mọ́tò ẹ àtẹ̀tì mẹ́ ẹ̀lẹ́gbọ́n àmì ìhá yọ lójú yìí náà nẹ́yìn fọ́sábàrà ẹ̀dọ̀ngẹ̀ náà yẹ gágá kọ̀ ọjọ́ kẹ́rànà kẹ́rànlá ìwọ́n múdà ní èrè ẹ̀ àmà ọ̀nà àti àná kété mọ́tò àti moto akipiga hara gwegwele imegba tó ka alẹ́ àtẹ̀gù ka tí tàtẹ̀gù pẹ́ ní lọ́dá àṣọgẹ́lẹ̀ wọn yóò àṣẹ nínú ẹ̀kọ́ ojú ọmọ ìhádẹ́ tàtẹ̀gù kò ṣàkà náà níjú kàkàrà gbégbélẹ̀ ẹwọn kéde síláṣílá nígbà kọ́ yá àwọn akọ ẹgbàkù dúkà náà ṣe skúlù yìí ìnàjọ́kà òrùdú mọ́lùjíkwà ká mọ́lùjíkwà yìí àwọn agúkà ní ọjọ́ kàkàkìdẹ́ ẹ̀bá ṣàwàgún agún mẹ́jọ ń ràn àwọn agún àwọn agún agún mẹ́jọ kìdẹ́ kà agún mẹ́jọ òkú wà agụwa agụgụ bụ antai pibegide olele tu labiri fún yabi gba mayo dalẹ abẹgide ayẹjẹ òun fẹ àkún ń ṣàkàyà yín labiri yín kígbà rẹ because àwọn abẹ́ ìṣàgùn mẹ́wàá kan náà nàwó rẹ agùn ŋun ta ka yi ke gbage sin si shahar ke a ka kini hi ɛgbɛ komi wa kɔ lagida yi wa a bɛ kɛ yie mi jeje ha kan gome ɛliko mi mi ma wa wa abu atu atu ba jenu abu bu atu inamoto akiti meji onekele onekele mace macha ma oyo te suma ile ma nabireju ma mbeun to ne ki huma oncha oncha ijanyu ibili de gbo ya rugor ama ichi bol rogi bol abuta boy ma ya amon ya rogi ali bọọlụ eh bol abuta bu bili to ba ma yu mo to pade ma pa ma ya e aya aya ko bol amenda buta

maị ní ṣẹ́dà mi ìzẹ́rọ̀hù wa áìkọ́bà àhàlẹ́hù iyu kpòun yọ́gọ̀dù àbóhùn ìyájúmọ́rú mẹ́kọ́ ọwọ́ àti gbọ́jọ́ wọ́n níbi àdéhùn ẹgbẹ́ ká níbi ẹgbẹ́ wákìlẹ̀ yìí alẹ́yìnlẹ́bẹ̀ wá àánẹ́ òmúnà àti ìmáṣọ́gọ́ bí e ma bol ka fix tomo ma ni ramadan ko ramadan ko pere e abo mi kwa abo mi da mi ma ko mo nga na lu amoto bena gudi na mmada ngbo me lu ki ma mi ni akuku yi abi ki ha yi ka ọrụ emi da ma ka mi uku bol mo na lu kwa kushaka ere mo inna lillahi wa inna ilaihi raji'un Ebili aka mi kwuru taa agụwe afọ alụ wee jikwuda dịrị ketọla ya nụnụ wallahi abudukwu ya alịghị na nwalamiti abudukwu ji achịghị na kado ya alịghị na na ya na ọnụ abudukwu na agị ka ya arụ ya alịghị na ọnụ na-arụ ka dị ya ma arụ bọọlụ ìgbé ilé ma ayé ara rọ̀ máa yìí ọmọdún ma náà àbúkùnmá arúbọ́ọ̀lù má dé mi àbáyọ ma mọ́dún àpà ìṣe mọ́tẹ̀ha òjì ilẹ̀ àbẹ̀kọ́ ojí ọǹkà ojí ní ìzùn ọgbàlá ń na bọ́ọ̀lù kàwà máa dọ kóòsì ń fíksì yìí họ alìjìgìdẹ́ yìí yẹ́ ni iṣẹ́

igwe kur'ani gen igwe wazi gen iya tukolo ibada haliji gen ene ka agide eche nku ipadagi owo du abajo yi ma otu me ni kati o bi na eche banza bala nga ci ka o kwini kamadago up to 10 minutes abajo kamadago elubo ki alu yadaga no mogide awa meji nyebo ke acho moiba madi sia down mmadụ isi ya ada ji agwụ ji nwụrụ ụgwọ ya adagụ for good two hours ahụ mejọ n'ụlọ ma ya adagụ ya agwụgwọ ere mgbogbo m Jụrụ alị ebili isi nnụ nna ya ka gbanyụ nere ee ọ na-enye wa wahid abdulsalam bali ee littafin wikayatul insani min sharri jini wa shaitan ee littafin lalaba ya kọla ọ na kebili ya dune lali yene ebili ya jenwu na shude ìmá yẹ̀kẹ́ tùdù níbà o lè fi yẹ́ owó jìíkà ìyẹ́kẹ́ sí nìṣe o lè fi kẹ̀míra ìyẹ́kẹ́ sí nìṣe dọ́gẹ́nẹ̀ kú ní ìpalẹ̀ nìkẹ́ yẹ́kẹ́ kú ní iye lẹ́gbù jaga wọ̀ nìkẹ́ yẹ́kẹ́ mọ́ ọgọ́kọ́ kí wú dẹ́ kìtù lè fi owó yìí turukẹ́ sí ni ṣe kẹ́gẹ́gọ́ àkíyèlé sì nìṣe nìkẹ́ yẹ́ mí pẹ̀kúta títí wọ́n gígbó àkẹun kí àníkí jẹun lè yún náà lè ṣe ní ẹ̀lẹ́kún tí a mú léèfì léèfì ẹ̀wó ìjẹ̀wó ìjọ gẹ́nẹlẹ́ ìbílẹ̀ àmú kàwọ̀rọ̀tọ́gbọ̀ ẹ̀ ẹni ìṣẹ́un kú ẹ má jẹ́ kó iye kẹsẹ̀ tí yóò kọlọ bídí aka kọlọkọ yóò má duwan kà ẹkú wá sí kọlọkọ iye ẹkú wá

yeki nọ lada tun ikọ̀ yẹ́ ẹ̀kẹ́lẹ̀ ikọ̀ lada máa wòyìn ní ayé anájí ẹlítírìkì ìbílíwá yíkọ̀ lada máa wòyìn ní ẹ̀kíní sílẹ̀ yíkọ̀ lada wòyìn yẹ́ ẹ̀kọ́ nílẹ̀ ta ẹ̀kọ́ nílẹ̀ fi hàn ọ̀nà kalẹ̀ yẹ́ ní ìjọ pẹ̀ máa pẹ̀ máa pẹ̀ máa wọ́n yẹ́ torí kí ba dẹ̀ ńlá lọ nílẹ̀ ní kẹwọ́n la le lẹ́wọ́n akini.

fíìmù ìgbé dẹ́mú dàtí ikú máa dùkọ́ ṣe pé ohun alùkù máa ṣàǹkúlì lè alùkù ṣe àdẹ̀yàn alè alùkù máa ṣe hulè alùkù ohun fíìmù ẹ̀yà kẹrẹ̀ ìyẹ́lẹ̀ òhun yẹ́wẹ̀ kó wà á gé lẹ́kì ẹnà ládàá nínú ilé ìgbé yẹn ya ya yín àmá ẹ̀hún ya mẹ̀mẹ̀lẹ̀ kò máa yá ṣe kọ́ wà á lẹ́yìn ìbílẹ̀ bá máa ẹ̀ ṣe oṣù àti ohun ma tukọlọ ma bẹ wàláhì mẹ́kẹ́dà sí yíò torúkẹ́ ń mí dan torúkẹ́ lulẹ̀ kí a fi ni bọ́ọ̀lù mọ̀ ń yá rọ ya lé yìí bọ́ọ̀lù mọ̀ ń yá ya lé yìí ìbílí mẹ́dùnlá ìyẹn ń hùn náà mẹ́kù ọjọ́ dààmú àgbàdo àjùmáyìn ṣe yìí tó dáálẹ̀ ẹ̀ ń fún ma àǹkulé ṣe yìí wọ́n kẹ́ ṣàǹkulé òyì kẹ́kọ̀ọ́tí ẹ̀ṣàǹkúlé oyí ẹ̀ngẹ̀ èèyàn kẹ́ àwùjẹ́ ẹ̀dá àbùkà àbìdá alụ ka àmúnẹ̀kì tó na tí àmúnẹ̀kì kékeré nù àmúnẹ̀kì anyájò mọ́ ẹ̀bá ṣẹ́ǹkẹ́ ọmọ gbárùkà kọmọ tó nẹ̀ di lítà ọ̀nàgbọ̀n mẹ́lẹ̀ yóò mẹ́wàá ẹ̀hùnmá bá àpàmàṣe cheki ayé mu kọ́lé ìbílí rẹ̀ yéki kwayo àti ìbílí rẹ̀ tòdálẹ̀ ẹnẹ̀kì sí múmi ni àjọmọ́ ojú ọ̀yọ́ ọgbáhùn nkuli sí ìmúdàlẹ́rì nkuli òyí àdúrọ̀ ọjọ́ kẹ́kọ̀ọ́ tàbí ọjọ́ máa nkuli òyí àlẹ́bọ̀ ọjọ́ kẹ́ àlẹ́bọ̀ ọjọ́ ṣe ànkuli lẹ́dẹ̀ ànkuli ehali tí ó takada riyadu salihin yọ ni yíya imamu nawawi yẹ ni àǹkúlí sọlá mẹ́lẹ̀ ń pẹ́rú àǹkúlí káwọn ọdọ́mọ owó jí àkàyàn kọ yọmọdá tọgbẹ́ ọyọmọ àjọmọdá tọgbẹ́ àǹkúlí ṣe ẹ̀rà ọkàdà asọ́bọ̀rú alẹ́lẹ́bẹ̀lẹ́ hankuli mun ya ce sabaru ala azannat yan ka mun adu gunye e hankuli shi to duka kora ayo hankuli ke gire e a mi yi ka ka ha ko man yam de shankuli ke kota drojo shankuli ke a cha goyo to ama hankuli gire shan ke tina ti kojo ba wasta'inu bis sabr e tina ti kojo turu hankuli si ogene gire was salat e a ngotina àtìkọjọ́ lọ́lá ọ̀wọ̀ ìṣe tẹ́nà àtìkọjọ́ lọ́lá ọ̀wọ̀ ìṣe ẹni dúkẹ́ àtẹ́nà àtìkọjọ́ ọ̀mẹ́lùn kínájọ́ ọ̀mẹ́lùn kínájọ́ ó nẹ́ yóò gbọ́ ẹ̀kì rímọ́lá ní ẹ́ ọgọ́ ọ̀kẹ́ kọ́sù túbù ó nẹ́ yóò gbọ́ ẹ̀kì rímọ́lá ní ẹ́ ní ìhẹ́ ìwẹ́dẹ́

wa antum la ta'lamun allahu men ki ana chankuli ko ki decide nge bonwa o ki na chenge bonwa kolam so atenwa alamiri atono yoyo enwe ya yomi ekonami e, e, e, turukuchi imanyo mi no yo yem yem jin bi na cha na chi ha yin koloyo koloyo ke na chi ha yin ona do na chi oyo yem kunu kolo ino inu kolo ke ne ge ngoni haida ke eduma ma bi ka e ma ja kun ke ko ti kolo ge re ba e ma ngo mi mengu eliko e ma ja kun kolo e ni ka oyo police ge da ke du nge do yi oyo e je mu turu ke en ke nu ji mu ti la oyo e je mu ke nu ji mu ti la abene ke ne ge akola nge bo sho ti la ni oyo e anyu me yem e ma e ma mu mi du ima yomi na oyo yom akuma dumin

uyeŋ de eye ŋo ni mda ne edo ese bo edo e bon kani ke ma lu ke ma je pi mo le pe emi ama abi shi gide nge agba e, yi ile ŋo gbo du mo yi e. sukuda le bi se mu a bolan en du yo bi alheri nji ma se ka do wa ho nga ba alheri nji nga e.

shidi alheri obi ankuli shidi alheri ojoje ka kwenyo giyo wala taqulu liman yuqtal wala taqulu liman yuqtalu fi sabilillahi amwat bal ahya'un walakin la tash'urun wala takulu liman yuqtalu fi sabilillahi bukuma kuma kwato do jadi na ojo ba amwa fi sabilillah amwa makika kini makuno ene kuma kwato da di na ojo makika kini ikun ikuno bal ahya amene udiju mashi isha mu kuma shin amene udiju mashi walakin la tashurun ame mama kuma dijuni ame mama kuma dijuni madalen amene udiju

mi bɔm du tane tabakpa ta kaabiri tene de ne du ɛkuu mama mama kukwa ɛwɔ ka yimi ya jɔ aba b'a yɔ yi taka o yi ma ne i na gwa ne ka na gwa ne salama ale bugol mam tigi salama ye ɛ ka bɔ ɛgbɛgbɛ kuma taala kolo ye min kɛ dɛ maamul mamu adu kwa ɛyɛ ki nkiri na mi de ye ka da ɛlɛkija yɛrɛ de ebi bi ni. oyi yekeko yekeko wenwo wenwo alukunya man iji yekin le kwichu ngakone bo ma gola go le mamu wacho taka bele mu mu kwa ama ama ama kwa kele ya ma tihu ida bala me ama ya ma kul mama mele dupa bola ma kurubi mamu ne ma mu mu mu oyi mamu ihe ahụ dị ekwumegbo mekụ yikwa na eyi achịkakọ abụkwume mụma jali kuma yi ọka ọka ama mobilizela ma ma n'ụyarị emumechi ụyarị ma eji arị gị ịra na ịra na alụ welu tinye ene egabe na ya amaki na ama ọbọ dịwa yọnya yọ ohu ene ya i eje ma mejeji kama emu jakaba mama nga kuma ya mo fya odugun yi ina nya mere abelu ge ka balu a ka ye ya ma ka ye ya ma ira ha ye bosur adini lu bene ote wallahi ama ba ko na leba mama dago go yere ma kuma yanga dini ni e uduma do mo ni kuma do islam de turu ama kabiri ma minima ma gbiti gbiti gbiti gbiti ke wolo ma o yere yi ma de tolu yi

tudale abụghị ma ligi gaskiya ma yomo na gwara o ụka mejela gini ibn usman sha america lutoke shi tafsiri yi keta de ina dojo na mini ma ọ gbanwe ti gwọlọ gbogbo ashi waji america ana mini mole emi like like page mana post ẹnikọ ẹlú òtú nǹkọ ìníníwó ma póòtù nkóhùn èyí ni ìníwó lẹ́dàgọ̀ gbáhùn kì ní adé kẹlùmọ̀ ṣahádà ń kí a wọlọ tó àmúni dúnmú náà wọlọ alùkẹmàkì ni àmì máàlì nínú na ya ṣe wáàzì jihad jihad does not necessarily e, pan ògbógi ló pa because ògbógi ló àmà

kido almuntada kano unku dr bashira ma kwan alfurqan unku nga ma kwan maluti na jade ta ma take shiwazi malutu jane na jade ta mole agma chaka ni ma ka bole cha tula ka ma ba kwai malutu mo manya chiwazi ma wo mo kuma chiwazi isigbiti e kuma to hoda dunyi kimane buku woro ogala piti ene kuma gbodun ma do akini Ah, sheikh husaini yusuf mabera kishimali mibu sokoto ki achuwa yali niu ola bible baba kwa ewa isha chuwa yi sokoto no isha chuwa ze un sokoto na kechi uji umu uji la mwa je undu ke gbo ke achi unku bona un makola unko unko ge chuku makola ena gbo mana to ni ni uji la mwa je un chane aminaja delta delta state uh, ah, amado bayelsa state uh, cross river state àmú stéètì stéètì gìyọmọ́lẹ̀ gbé kà máa pàmò àdẹni kẹrù létí wá jù máa mẹ́kù máa pẹ́ gbé ọmọlẹ̀ ohun àmọ́ ẹgbẹ́ tí wá dìní jihadi dẹ̀ jihadi dẹ̀ ẹ̀lúkọ́ ìwé kẹ́kà ka gini aka igbe dr hamza ilikume ba. amado akeke ma danyu bi agun ogo nigire abi ma lewa ji mara bote obi ana ma ni jikun leku ma ago ma eh. o le ideju ta ma dora ko ma do national studio abuja yi ola un bon o ma de gedo gun do gun ola un bon aba ko ina du un ilu ti o mo da de alugo o mo da de la ka o ma igbe ma ko ìmúnadà tí kéṣù wáyé kọ́ agbọ̀yọ́ mẹ́ ẹ̀kẹ́lá kí ẹ̀kẹ́ ló rẹ̀ omikú màmá mi fẹ́rẹ̀ ó yà mí èmi àǹwá ńà ọmọ ńà àtúbà mi ló bìlẹ́ka ó yà mí èmi ọmọlẹ̀ ó yà kà mí ó máa mi mọ́mọ́dù omi ẹ̀gì ọjọ́ kó mi kí ẹ̀dì bí ńlẹ́nu wáyé ń ẹ̀ta ṣe ó wáyé kẹ́ yẹ́ra mẹ́ látùlà kó nẹ́yìn wáyé lẹ́nu ẹ̀ta ṣe ó èkó àtúmọ̀ ẹ̀mí tó búkà yìí ọmọ ń ta ṣùwá yẹ alẹ́ yẹ alẹ́ àmẹ́ àti tẹ̀síìrì àmẹ́ dẹ̀lẹ́ ta ṣùwá yìí ń kà ń àti ni àmẹ́ ẹ̀tọ́rọ̀ kà máa akọ̀ kà bẹ̀ kí wọ́n kà rún ẹlẹ́ ẹ̀jà kà lé ọ̀lọ́ yọ́dún ẹ̀kẹ́ kàdó ẹ̀nà ló yé látàtẹ́ alẹ́ yìí kà máa rí yẹ ẹlẹ́ dáadé màá ń tẹ́ icherite elu ka eli ya aka benu malịchala oke egwu malịchala ogide ngwa ya malịchala gidi kekele na elekwuba ya ma m ihe mi ada elu amachụla kele gbiti gbiti gbiti gbiti biti irute eru ka eli kwuru aka ya eje na bi komike kọlọ manya komike komike ọla elugo ka gị na igo ịchụ na ịyacha ka ji echọrọla abịgba mụ na iji echọrọla abịgba ọjọ ma daa ma ki m dee nkwọ jọ ka e nwee ka a aka enwe chi jara abụtọ gị enwe bụ a na-enyere kọla aka yi kaka mụ na atụla ka eyi taka ma anyị e, ji ha dị emechidọ egwemi achiwa ajila abayọ ya akwa e, na ya e, ni amụ emi ma irigbe dare ji ma ma jale ji irigbe ke kuma al ma bi qur'an e tuma no yemi ele ti yobi e pa wo mo ti jihad ya ewe ti jihad adi no yo edu gramu ni ju jihad ere isa ne mo yo wa ba yo da ne o ma kuma ni je ma ma ne duwa me je ne ki akoma den we e, kamemo yo kolodu te nga wa ne ho nga kokole nshi jihadi ya nchi omole kaliko tudala allah yani ibokuma kwa ma fi sabilillah kuma duma doha kuma duma kwa tudo adini ojoba meneju ka kini hi amenu kuma jelo matula kama ama ba kwa gbugbu ya na maka matuje nwumala ene do kwa ma udo ma kwa police ma dugba ma tengwa fuchaka e ya ke o nga la le ho ma ni ẹni ẹni ìdí wọn bá ìdí wọn àlehò ẹ̀ta pa wẹ́lú àlehò ẹ̀ta pa unọ́kọ́ mi ọmọ báyìí tó ẹjọ́kọ́ ẹ̀ ló àpà ẹ̀ṣẹ́ ka ká tẹ ọ̀nà màpà ó nú kàkà tẹ ọ̀nà màpà ẹlọ́bàtà kà máa pàṣẹ ẹnẹ dúkẹ̀ẹ́ṣẹ́ ẹ̀ àníkẹ́ni ń bọ́lẹ̀ ẹyọ ìní kẹtí ní tó bá múnà ẹ̀ṣàkà ọṣẹ́ àlehò ọ̀rọ̀

so ma mo kuta do jima yehu ma mi mi ka do ala ma ke biti kuta ma jima yehu ene ka ko da ja me mo kuta do ni hun da mam do ne hun so yin mu jo ye an ya na mi ka do kuta mi do kuta gal kuma le ji maka ede ama mda wi medina yi kuma o kwani o asini me ju ya yo wa aidu lahum istata'tu min quwwati wa min ribat al-khayl turhibuna bihi adu Allah me mo o ja o ko me la ne o ja me legbe e n máa dùn sí bọ́ǹbù mẹ́la torúkú mẹ́ yá dé pàmẹ́ náà la ọjọ́ àmà ka kàbẹ́ bọ̀já sí akamùnì parí ọ̀sẹ̀ fi tẹ̀lé sí ọgẹ́ lẹ́wọ̀n yá kàí ma pa ọkọ̀ jihá àdọ́gẹ́ lẹ́bà ọjọ́ àkúmà déjú bẹ́ẹ̀ àyàwó máa déjú wàlákín láàtẹ̀ṣòro ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين to oganati Allah tabaraka wa ta'ala kola gidayin annabi sallallahu alaihi wasallam ngona mu kola gane lekika ki adunga kinihi ene tu kinde kishi mujahidin shi ene kiliku kima kini ikutu do joba ingun ti aljanna ma dalu ya naju jeni aljanna yi annabi sallallahu alaihi wasallam ainihin amma ma aljanna ba <coughs> ne ne duki da ba aljanna ki abi yoki da biye hilayin shi da ene ka ene kete unwa da ba we aljanna ya ngo bi ki mo da biye duniya yi mai ni gbele leda

Allah ta'ala yin wala inna duki akoshi nablu annakum anya tuma juma bi shay'in banka min al-khawf kuhuku wal ju'i manyibi wa naqs min al-amwali manya buana arziki wal anfusi manya buana unugungume was samarati manya buana ngukume wa bashir sabirin dinabale dahu nga boku ma chankuli chonka jumo la melu girelia ajumu ku abuan ajumu ibi abuan oko abuan uni abuan nguku ama ajuma melu abudu ki yoba ma ku ma chankuli abakene du kuka ehun yoba nki ankuli chi dinabale dahu kakinihi e aljana unsiuni Allah tabaraka wa ta'ala shi hakim o kan ti hen dukiya ci ela ajuma me lu ko yo ko yoyi e ajuma me lu gire yin ya nu kwai tin abu ane une abu ane nku abu ane arziki a ebi manyu ku ama abu ane me lu gire yin àbọ̀ á nọ̀rọ̀ ayé ẹnẹ ẹnẹ mọ́kó kàdó àwáyẹ ìyé tó kàdó ihun ayẹ ẹnẹ ayẹ jẹ́lá àmẹ́hun dúkì jọ pàkúnṣáká ẹba òkòtọ́gbà ìyé yá wọn yóò dáàdì tí yìí ẹni títà kòkò tọ́gbà amẹ́kùnmẹ̀ yóò yá náà jẹ́ màmí abáyọ̀mẹ̀ yóò yá náà pa ẹ̀mí ayàgídẹ́ ẹ̀mẹ́ múdùkú na tí ó yá ní mẹ́lúgùrí mẹ́tàbó gòzà ìníni mẹ́ka ọmọ àkíní elu àjọmá mẹ́lú kẹ́dẹ́ yíyá ẹ̀tọ́gbà maka ọmọ àkíní òkú ẹ̀tọ́gbà torú àmọ́ mẹ́kùnmọ́ adọ́kòkù keda ti yi owó kamani ki lulu ẹ yengu ogbo e ku yali kamani ki butalu ege ku se oku e apele ga ma yin te yali me ya ki nya jage elugo opo ohun ohun ba ohun ami newu akini turukewe a bola ɗan mm. kamin na haɗuwa kini insecurity ne shan kogbo gida ida ne isha ka sha yan ẹjẹ nílò abáyọ ẹ e. ẹ e tí ó kò tẹ́lẹ̀ gbàgbọ́ máa bọ́m lẹ́ta kẹlẹ̀kú ọ̀nà alẹ́ka mẹ́tí bọ́m yànyà ẹ̀rẹ́ o wà tsoko mararaba wà e, mararaba dza agu ni Ah, eh, kano àmọ́ nẹ̀ sí ní rákù kano gbogbo kàjọ kàbúgà yìí àmúyí ayá oyin tẹ̀ kúná oyin ewu kété ma ka yá àwọn àmáyé ní 50,000 naira iji ewu kete tí ga gáṣà mẹ́pàmù náà máa nìyí dá iye ewu ẹ̀họ́kà eh máyé ní 50,000 naira ìdẹ́fẹ́ iye ewu ẹ̀họ́kà máyé ní 65,000 naira 65 kuma ma yato a mata ta kuma ba mace amtas kudi 60,000 naira eli ege ogide ka ya wuce kuna ta ba elabo ko yayi ka bom shine bom chane eh a kwa yi hotel gino aboku abo abayi yi kuna aboku muda ya aboku ma yi yi kwa kuja kane ne jinira yin e, yi e, ẹlò kan twenty thousand naira ẹnẹ kì í agba àwọn ọdẹ ìgèdè kan mú un àmì lálọ́ọ̀dù tí yìí máa yọ yìí àmúnẹ kí ni ra àbókìtì gbọ̀ngàn máa máa tí náà admission ni a kò máa ṣe skulu máa ń wọ́n wá gẹ̀ máa ní àmì àti bọ́ọ̀mù mú máa ń wọ́n wá gẹ̀ àbókìtì gbọ̀ngàn máa lò lájá máa ń máa lò lájá tọ́mọ gẹ̀ àmì àti bọ́ọ̀mù mú òkòkìtẹ́ kì kì tẹ́ bá okure machi na eji ugwu okure era ngene na ara be rute enyile ngwe go gi neyi kichi uye enyile na mada ya mo sana matakwa abeku mani sana kuma ya che jali turu ko eji wa maraju ni manne unda che onyi ni ye kuma na cha no maraba te tan yi okuwa ajuma okuba on bene tajuma duli wallahi onwere amụna nwa lele okwu jọ amenwe na ife mere okwu legụ menwe ọdụ mmerụ yi mebụ ya na gasụ gị okwu amụna ejo ekwu vileji ka gada ọ ka egabụ na ụna eleta che neke ha rụdide egbe ụra egbe ehe onye ka ma na ihe na-ehe onye ka bụ ya nelida ma yi mee aka ihe ọnwụ nwa mmanya na ihe ameke na-atọgbu ogwu enyere ameta ka maka ekpolu jere ame redogbu ogwu ga na-atalụ enwukichi sistira na ọgọ ike 47 ma na ee ko ya gba ihe ihe ma e e ma tinye ee e ya gba magazin ma ya ehe adịghị ehe ya ẹ̀wọ̀n ọ ẹ̀wọ̀n dàbí domínà tì yún tẹ́lẹ̀ ọgbọ̀n mẹ́ta gẹ́gẹ́ ẹ̀ta ọmọ akọ́ ẹ̀ magazine mẹ́ta ọmọ akọ́ ẹ̀ magazine mẹ́ta ọmọ akọ́ ẹ̀yìn ẹni kì àlèdú ẹ̀dá kì àjòyà yìí

ọjọ́ kété òun àánú masalaci ha hatta ma masalaci mai nake cewa masalaci masalaci mai dago mai nake cewa ne masalaci okwo ya mai nake ci ibada ma nake wojo mai nake jeun mai nake lucien mai nake seun gun ọjọ́ akun wa ṣajo ma mẹ́kọ́ mẹ́gi hajji ọjẹ́lẹ̀ abokumalulẹ̀ hajji ọjọ́ ma yóò mú kò dákẹ̀rẹ̀ kuma abokin aka junior aka ń ọ bókìtì maka agụ mebụ achado atụtụ ya na efe ilu mede maka na ha ji gele gwuru boge nwe ji maka nweji na nwekwu nere aka aka ịba machado ahụ maya makọl aleba machado akụ ajụmanya ma ji ele e e e, ya owu ma kà máa dọ́ ibi jìgbọ́ lọ kì wọ́n á wọ́n máa múnẹ̀ ẹ̀yìn mọ́sálásí àmúnẹ̀ pa kẹtẹ́. ẹ ona ma ko ma ci la ta ci lo ga turu ke on ki facility akete akulu ngom gulo ya akulu lo ngom gulo bi ate mo fa bi bi o ganama amone ngolu ku ijiji ko te ko maka me ba ma shadu ham me ka me gi me ba ma shadu ham enwa enwa enwa ni enwa nubi kene gi dete ka aba ko ne gi ko ai ku eliko tudale e ko ya ai ba alkhawfi ubile yake ronu kwa kucha kaba aliju ebi ebi mako koda na ere ya ebi dan eh okoda ne were ebi ma yaka je mojo meta dan ba oju oku weye ibi kun en kete ke ne keje be ke ne keje to yo iya won tabale ti ti mi un imu ke ti mi o anu ke te nge bi che ti mi wa won chen ko ko tabale aligo oko tabali onukete onga gbise onka ngole yi wega chap echoko ne kema cha kukwa pate ke mara kun eme kubeji ne rakun alti kaduna 2011 day alti kaduna ashika kini ma ebo muta bom gide kuma tai ngo madwa ki goni gora yi bom kuma tai ina ti bọ́ọ̀mù gbá àkíkọ̀kọ́lá àbí ìgbọ̀pá ma ń chọ́chọ́ lé máa ṣẹ̀mútánì bọ́ọ̀mù kùmà náà ti bọ́ọ̀mù chọ́ọ̀ṣì kàmà náà ma ẹbá bí chọ́ọ̀ṣì gbogbo rẹ̀ ya kégbẹ̀rún odò ìyàchánì ogu ìyàchánì tí ni tẹgbẹ̀ rámùnẹ̀ before you know ma àmì deploy fọ́ ibara kì ábùn ma deploy kọ́nẹ̀lú ní onne yi hamso ya mamukwa ah mana dai karuna hamso ya ja batul ane ane bu bo ko tunyi ja mutu bo to dukuru dago ga ne gidenga akare bo to ne gidehu tadu gidehu o mada mado maduna to ba ma ba payi ele mauna to ma gbele abo bugu am kafira ma nu gbele oyele mauna to o gele tuntu ne temo de gidehu o gele ma ja yo ngam soja am soja wa lọ́jọ́ kìí ṣàtìkéwà ṣe àti apá mi tọ́yà àròyí ọ̀mọ́lẹ̀ ìmádà alùgbọ́gbọ́ ìmà nítejọ nítejọ yìí ọgbọ́ yà àbúkù máa kúnlẹ̀ lọ́gbọ́ ìmà nítejì bá yọ nítejì bá yọ yìí àmì tọ́jà ayọ láwọn àmànàbọ́lẹ̀ tẹ̀lé lójú òkú ẹ̀dọ́ ìyánu kàgáyàbá wẹ́pọ̀lẹ̀ etí àgbọ́ta múnú bìlẹ́kà gbogbo ìṣe ìgbó mọ́tò òun yíyún lẹ̀ màmá tá ń lelelele ele àbàmà abụghị ajịgị abụkpa ewechawụli wee wee onye onye ka ma lụgbu omudọmụ amama akwụnụkwụ ihe mama akwụkwụ olu oyi mama a ka ekwu akwụchani ma ya ma ya ọkwa ọkọ̀ lẹ́kẹ̀ wá àtẹ àmìtọ́jà ní ìtẹ̀jà alóńgbò alẹ́jú àtẹ oyún ọgẹ́dẹ́gẹ́dẹ́ ọmọ màjá lè ọkọ̀ lẹ́kùn máa dúró mọ́ ẹbá táàkì ṣe rá Ma ẹ̀nẹ̀ máa máa rárá èkó ma ọkọ̀ nẹ́pùrù mẹ́rù gbé ẹ̀ka bíbẹ̀ lẹ́ra ma nẹ́pùrù mẹ́rù ẹ̀ka bíbẹ̀ lẹ́ra ma yé gbé àmìtọ́jà kò máa takọ́ àtẹ oyún ọkọ̀ lẹ́tọ́jà ni wọ́n lánìyẹn dúró àná ẹgbẹ́ àmìtọ́jà mú ewu kumalimapa ajiye kumalimapa one suta site ni jeyi ene du kumalim o mapa yi mapa mune kebi amune da hogbole ohun amunu mata amadumu ma ni gbegbele lẹ́dúkẹ́dà ni wọ́n dùn yàrá rẹ̀ ẹn kà máa lé ejúmẹ̀rẹ̀ ṣe kí o ẹn kà máa lé ejúmẹ̀rẹ̀ ṣe abúkú kẹ máa yọ́ akanya aya ba ebe ninu chaka chu ngeje na hu na herola kuma na hu na herola akanya ya ba ene gidu bi ara uru gara yi alkeba omo etono yo yi ma ka yo alkeba etono ya na erule we ma arule nto ono mo onu eta ba wal juyu leta ke biwa ebi ebi ebi ja ibi abduke gboga kare ba isa yo yin abduke gboko bi akade ya cha yo yin isa no le ba enwo di han ke lo le e ma o je un je ge enwo di han ke lo le ayo ma ibi cha yo me ji yi je en ka li gbogba bi ale ma me ma ni hmm. ilele le kite

lọ́gbọ́ agini ká gbogbo kó ilẹ̀ kàdé yàwọn bá aṣọ bàtàtà èmi ẹ̀rọ ọkọ̀ ń àtàpà abúrúkọ nẹ̀ṣà náà kọ́kàdé ìyà àwọn jọmẹ̀ àbúkùmà nọkọ́ nọkọ́ kọ́kọ́ ma jọ àṣà abẹnẹkájí àbúlẹ̀ màníjọ́ àkíyàyà buhari dá màníjọ́ àkíyàyà màṣìkòkí lábúrúkà màmúdà àṣekẹ́ mọ̀tàkọ́ yọ́kọ̀kẹ́ o onye ma ke yulu buhari onwe yomi buhari da agwu ma gbọ́kọ́ gbányọ́kọ̀ káyọ̀rọ́dá gbányọ̀ mọ́tòtírélà káwà yìíkòlò pàkójáká kàmàjú dúdú yọrí ibi èkì bọ̀bọ̀ abáyọ̀ ẹbá òhé ma bí gbájẹ nùnú abáyọ̀ rẹ̀ ẹkù yìí dédé mi àlò dị. bẹ̀ kí ló yí ìyàwó mi àbẹ̀ kí ma mú ha bẹ̀ ma má mú mi ọgẹ́lẹ́ mà yé ẹnìkí lè ṣe kò kẹrà tó gbódún ẹnìkí ló já lè jẹ́ gbódún ẹnìkí ló já ìjẹ́ tó gbódún àbẹ́gì yìí lódú ẹgbàkọ ẹgbàmàdọ́ ẹgbàkẹ́ni ẹgbàmàdọ́ àti abamoru èkìyè ṣìgbó benue state yìí ẹgbàkọ òun sí minister of interior yìí àlejò minister of interior àmúyí dúdú ya nàìjíríà tó kùn á control òun kùjé ya gomo yoda yola kamo ola duki kamo oyogi kolale omi gba oyi ní oji na i.com ami speech on ki deliver oyoki wi wi ku ji omole eni wi dudu akwegba to ni ji dudu kame aji amele na se ti akwegba to gba ma ya do onu abdu ko eto anya anya da ase tisi kuga then ujenwe ye ka ma du mo ne je prison yi e ma satisfy na ni weke bola ne amanya provide ujenwe ali ju ka ma du ngene ne je kene de mara ku ibin ama tini kene ne odo da ke du je na mo abe aboke de yo gele so enge keta ko ngango nya chi ngabo yidudu nganya ko gba yidudu yoyoyo aliju kabodo ya mani ke abrik yudo kaboko yudo da ran ko kamboko e yachi ako yudo ta ko ya ho so nganya ko na nyewole sengo mune ko ngawo yachi nganya de yutu dudu kene do ga du dudu ke mama ko yudo ngede ke aliju ya yo le ngede so ngel aba yo ngakol ngone yi ya lok jonathan arrangement ile amanya chi kamaji da du dudu gbogbo gba ko kame kame bila ma ngonya chi accelerated hearing àjọ ìbú kàmí aná kàyà mẹ́lẹ́ àmányá ẹ̀ka kàkàmí ẹ̀ka dùn alikóòlì kìí ṣe pàmà lẹ́ alikóòlì yìí dúpọ̀ akójákàbá ẹ̀họ́ kàwọn ìpẹ̀ kan ní dúdú la kì dẹ́ lọ́gẹ́lẹ́ nìgbẹ́ àtẹ̀kì yóò ń akọ́ àmáka tẹ̀dú ọmọ ujẹ́ngẹ̀yọ̀ dúbí yóò ń akọ́ àmákọ́ ọmọ alìkì yóò ń akọ́ nìṣìyí dúdú pọ̀ àmọ́ amado jìnẹ̀rẹ́tọ̀ yìí mìkánù yìí ma ọkọ̀ kàbẹ́ mtn adúṣekù yìí torútọ̀rọ̀ kakú náà dọ́mọ́ kàmẹ́ máa

so ọkọ̀ àwọn amúnẹ̀lẹ́kì gbàjẹ́ tẹ́bítẹ́lẹ́ yìí máa kítọ̀ ìmúkódà dùn má òun gbégbé yẹn nìyí ẹni ẹdún ẹni kẹun dúnmù ń jọ kí ẹlẹ́ni because gọ́ọ̀mẹ̀tì máa dọ́mà lè yí ẹlẹ́ngà máa ṣe ókè àbọ̀ yẹ gbọ́gẹ̀ ráàtì máa ń dúdú màmúdà wù yí dúdú ó yí dúdú kò yí màdùá á fi wù yí dúdú

ene one alkuri kwe ma pekoli waga ku irudu yare ta kwe wajime ini ni ito weda leo aku weda gere ba wanya chopata irudu imi aka maji ama kwe ma jida de leo abu ma ngochi ni obatele ama kwa nyali ama eji mejele ta kwe kwa na ma wecha alkuri kwa ma weko shika imile na majo wa mdene kifayo abduku ne noko ya atakwa enya agbụrụ ka eneki no eneki ni glo abayo yi eneki glo yi tere ko madu ade no gai o me ki abayo yi ba so me kekele ni ohun ni glo glo ka do kolu yi o me ki ye igbogi jumo me abayo yi ma ni e ma oko mara ma ni ba amanya claim glo tẹ́ àtún kété àdúgbò amẹ́nilélé máa dún kéjú máa yọ mọ́ta tíráàlá burúkú ní inú kọ́kàdé bá wọ̀n ná kó sí mínal àmúwálì tàjọ́ máa ti túbọ̀ lọ ọjọ́ máa àbúhánà ọkọ̀ dùá bá abúrúkẹ̀ gbé yú àbúhánà ilà wa wọ́n àǹfúsì àbúhánà yọ rẹ̀ la ìwọ́n dọ́mọkọ̀ yá wọn ọjọ́ yóò ń wọn dùṣàjọ́ máa

iya ro yi yo domne ga dabi dalu ce oyo ada mo mora yo dabi mo dabi kini ngoyo oyo enu ngango chabwa ngango chabwa ne mu kumege ya pe mu kumebe ayo mo yo domo wa bashir sabirin amma shankuli madina bale da huma abun ya chama shankuli الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أبيكم أشما شانكولي الذين إذا أصابتهم مصيبة ونشابوكا كان يأكلبما قالوا ماني إنا لله أما يتوغين أما وإنا إليه راجعون بوجون أما رجعون بما نعم كل شيء ما طلع ما نموجو أبيله أما شما شانكولي أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أولئك أبيلبا عليهم صلوات من ربهم أوبا يوجي ما كبر جاكربما ورحمة ما يجمومي وأولئك أبيلهم المهتدون أما شامنا وطنعي ṣeun kàjú mọ́ ojú ọ̀yà akẹrẹ bá bàpá báyìí ní na sí ẹrẹ ẹkẹun e ẹlìyàn ọlá àjúmọ́dún kẹkẹrẹ bẹ́ iná lèlá ìmọ̀tí nìkan náà kàáyé ka múnẹ̀ ní torí bẹ́ bọ̀dọ́mọ́ kọlọ ayúyù yìí kàṣà kàṣẹun kàjú mọ́ ọgbẹ́ni lẹ́kọ̀ọ́ kẹrẹ o onye abụtụ enwe kọla odo odo amụne ịgide ji ọ ibe ma adịghị nka ede ebe bụka adị ma achị odo anibi ya rasulallah ya rasulallah ere ekpụka ndị ya rasulallah enwe ya rasulallah nwụrụ ere eke nwe ha be ee eduru ya rasulallah ee adịche ibrahim anụ ee adịche otijani ee adịche abụkadir jelani edu de ne dun chankara ku kan abake mun wane odu kan madini balu shi inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajurni fi musibati wa akhlif li khayran minha en kuma tini ke kayan ko ojo e a e, e ola da ko yo yi me siba ke du kada bu mi yigi nyo te e amudu mi oya oya abu talha ko mun junu bla ma do ummu salama ŋɔkɔŋku abɔkɔŋku ŋun anabi sallallahu alayhi wa sallam a kɛrɛ bɔ aliko anabi sallallahu alayhi wa sallam a kɛrɛ bɔ yanni a taa ni abu salama yoman min indi rasulillah yanni o na yi ŋun abu salama a kɛrɛ bɔ ŋun kuba anabi sallallahu alayhi wa sallam taa kɛ kan wa kini yanni o la kun ye ko kuba anabi yɛ dɔn kɛ cɛ bɔ daba la ani bɛ ka kini ɛnɛ du ka kɛrɛ bɛlɛ kɛ a ki inna lillahi wa inna ilayhi raji'un la ma junni fi musibati. wa akhluf li khayra minha ina duke o gane ba to shiri ko yo mola do mele dunga ke ma ku apalo mele dunga ola le nge ke nge ba nge toji abo ko selema ke ali a leka abo nge leka nge muda nge muda bi a he ado ya nga je je dai ni ke ma palo mele nga ngono ki ge nya ba selema umar abin wa galaka sai ka duye ka ne bi jaka ka ma ga ma ke ti to ikin ma ji gele eh, abo ya ta ko bi ko chugo ni enene ke anwo yo tabu salama o kin lo ya no yo da enhi ba e pope taka ni bi onu awa onu eh eh a ah, eh ati wa wa ọba níbi akẹrẹ fún ẹ̀yà títọ̀ ya, tí ní léwu ya àjẹ́ hàn níbi ẹ̀yà ya ọba ya ẹ̀yà títọ̀ lọ lákàrẹ ilẹ̀ àwọ̀ ẹ̀lẹ́kú láhíà ẹ̀yà kí ìlẹ̀kùn ya àìṣẹ́ àti abọ́kọ̀ ẹ̀lẹ̀ púpọ̀ ẹ̀yà ya igwu alụ ya nwụnyọ̀gẹ̀ nù sọ́kọ̀ wa nìkí Eh, nwa nebi m da aṅụ iwe nwa nke nnuwe ọya ịnọrọ ogbo isi mụta dị chibụta ga na dunu ije gị iyi e, ọkụkọ ya ìṣánà tí a kàrí ìrùn àníbì àmúdà lílẹ̀ ohun ìjápàmì m. ọ̀là ọgbọ́lá ina abani bi wala kakocha kamwe akini ya rasulullah wonu sojo ma bi alla yakuna bika raghaba moja kana ni ni ye na duni wo ma nwo yun ni e eh moja kana didi ko tene dun enwo atumi ko ma di ko tewe wa ni bi jarumi e e yugo kunane walakin ni imra'atun fiya ghayratu sharida amma emi ha ìgbòmí ní abómi wú na náà wà ẹ̀hàn ìmí kẹ́ tákẹ́nu mi ọ̀yà àmọ́ yà níbi tó àmàjá ṣe lọ́mù ya yàbá ma kú yí wọ́n lama wọ́n lẹ́ni tẹ́lẹ̀ ẹ̀nẹ́sí máa ń kà wọ́n lama ìdáwọ̀lá níbi inú gbàngé yí kọ́kọ́ kọ́yà fún máa kà wọ́n lama hábẹ́mdà tí ní nù mí omi oníkì egbile edokolo he kanali se kanara no he kama ngezi ka kanle tare ole le ohun elugo chata ye ungeji ati to gaskiya ngem na chaje ngi hunga kopi onu kaki ke e ni ini hanyi oye ma telmangi oye ile na kaya icha le ungeji na ya ya wee achọ onetele ka na ya ihe anyị nkwu ne agụmegwu eleke e m da ye nwe kwu eke ka ọnụ mkpọnụ enedohuru onwe je onwe ja ka akọla nwe ekwu nwa alụghụ weke duhi onwe ọla ka kwụ na nwe na awa ali ihu nwe na tụrụ alụ na akọla ba wee e wee n'isi wee gbọ eje nkwụ ali mɛ alu kɛnɛ yɛ dɛ mɛ kàn wọn lamɛ mɛ kàn lamɛ tɔ yanni olùjɔjɔ òun ɛni hàn òun kɛ kàn wọn ma nɔ lamɛ ɛyi yɛtɔ fiya ka yɛrɛ tun sɛ la òun adzo gbiti gbiti mɛ dɛ ɛdɔ dza mi ni seyi yu'adhibuni Allahu bihi nga chuku tude ba nga jini chalika ijue kalile amudali ke aje mo ju anya da jaba mu maka ni bi mwe o wache ne kuna on dugwe la ngo misbihu mwe che genu alikuwa ana imra'atun qad dakhaltu fi sinni alkuwellu ngere ba unwe ni ga chini dugu jalu kuma to ma to akwelu ni ni bi ran eto ana zatu iyali ngi angon ngi angon ni iyali ìyẹn nà bó kọ̀rọ̀ ẹ̀lẹ́kùn kábù ń àti igi ìyẹn ni ìyá alìbí máa ná ọgọ́kìwọ́ abáyọ ìnọ́má ọmọ ìhùnkùn nẹ́lẹ̀ ìyá yẹn ló tó kòrò yọ ọkọ̀ abáyọ iye tó máa lẹ́nà ọgbìgbà rẹ̀ wọn yàrá sí bìdá ẹ̀yẹ́ yi ili walu ke ala dengu ini ke shankulin ya ya ki hangi ndu so ya hanyi na ngale ka no ma ke ka mu ma ya ta ga ta ci mesiba da mun Annabi sallallahu alaihi wasallam yani to o kuma da mu ko amma ma zakarti min al-ghayrati yo ga ya ke ne ba fa sofa Allah o ya ya bo gala bete ni kini o ko ya ni ta ke daba o ko ya mi ba o ya yo ngala ta

èyí bí gẹ́gẹ́ bá àtọ́ omukulsum àti zainab abẹ́lẹ̀ àmáṣọ àmọ́mọ́ abúlà àbí ọ̀rọ̀ nínú yìí abọ́là dì ní aka níbi ya wá yìí nà ìyá ọ̀yá káwọn máa wọ́yá akámẹ́lẹ́ nínú àbò ma nà ọ̀kẹ́ ma kàmọ́mọ́ ma kàmọ́mọ́ ma ẹnẹ́gẹ̀ àwọn àmọ́mọ́ wọn abadi ni aya aworo ya gi o ma ya mko ma imdada muka do muru ko ya do usman ru ko ya le wi muru ko umu kun tin wodu mayu to da ko musalama ni bi ni wonu go echa ka ba ngi kere bo la bo mi ya mudi yo iyali ke ka kini enene ko egbudu mu yi eh bedelman yana enene ke egbudu amma ma wa inna ma iyaluka iyali iyali yewe iyali emi no moke o ma ko ebi o mi le o mi agbodu je nge adun adun adun du ti gbede gba o mi agbodu ele ke ele ko ye ni le ka ni ka e nwe amolo pepe nwe a ni bi ne ubi ti inna ka o ku ya ah ko nwa ne yo to ko umu abu salama oyele kun gane e, e, e da dawo a cika ki na lillahi ji ina ne raji una la ma ka ka o ya da paro yin we aparo yin ko ya dun we e anyo ti ni ele ko am da gwa ki o mi gide ki kwale na ngo no logi da oyo oyo na paro na ya go ita a ẹnkì wá oyí àǹkulé ṣe rẹ̀ ojú àjùmọ̀ ọjọ́ ọjọ́ àkíní àbídú kùmá ṣe àǹkulé lẹ́yìn ìláìka aléyìn sọlọ́wà túnmí rọ́bì hìmọ̀ rọ́hámá tọ́ àbílẹ̀ ugbo ojú akẹrẹbọ́má yíwọ́ mi ojú akẹrẹbọ́má ìláìka hùmọ̀lẹ̀mù kẹdùn àmẹ́lẹ̀ ọ̀tọ́ nà rọ́mù. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الصفا الله تبارك وتعالى يعني ألو الصفا والمروة manyu wo mune ki ngodi makka marwa kini marwa min sha'airillah iye jima ma deha mengu jima yojo me chuma kata la tuhillu aliku ma deha mengu jima amenge ga yojo koyoku koyoku kado jane ku kado jane فمن حج البيت انا دوكي يا دي يدو يوجو awe atamaro abakana kishi umra ni wace fala junaha alayhi inu le fi mumani ayatawafa bihima tudu kishi tawafi agbade ma tudu egba baba kan kokolo kokolo haji wa ba ma ko aje kuma shi tawafi agbade safa sayu bina safa wal marwa ba ma shaje kuma shi en ida ma ma je kuma shi ni ya gini mata ci sholodi a kugo safa tugu marwa kugo safa tugu marwa sun yi nodi ya masu madu goji safa dun di ma madu goji marwa amma kwaya ni kai gbe kama kafiri da ta cin amele na mamale no wajo ati to ene du ki a ci haji abe ki a ci umura inu lefi mun shan ki ilula agbade safa kwaya marwa to me ma kele me duwa ke turkume shi alkaya ya ta kan ke ma wani ta ma ya ci ni elikum ama chuluka ebo ashabi idoluka ka ogana aya kide yeni ki ini amado yo meji ka igbele kumasizina izina kide kumasi mayeni ki ehunyi ka aba papa maya maja mo masizina yi emoro la kaka eme yele ine tan amoto ko bi ọ̀nà ọmọ ṣe àbí yọ yìí eyú ṣe ẹ̀yà máa dọmọnà obìnrin ẹgbọ́ tí ọmọ yá náà ma pàdé já líbá ọ máa dọ̀nà máa dọmọnà obìnrin máa dùn ló tẹ́ ọ èyí mọ́sálásí máa ti tẹ́lẹ̀ dúkì jì bínú ọ̀gánà lẹ́nu ẹ jì bínú àjọ má kìkẹrẹ bọ́ ebi akọ́ àwọn yìí kì á pàṣẹ mẹ́wọ̀n yẹ kọ́dá bọ́lá mẹ́tẹ́gẹ̀ táwọn kàtà mẹ́yà ẹ̀múṣí báyìí ni ẹnẹ ẹnẹ ọ̀nà kẹlẹ́ màdó àti ní isaf ẹnẹ ọ̀nà obìnrin màdó àti ní iná ìlà so àmà mí ìjìlẹ́lẹ̀ báyìí ni àmà lẹ́ àmà yá ti alẹ́ abútabú abánilẹ̀ àmà alẹ́ abútabú gẹ́gẹ́ ti òbí ànàmú takọ̀ ọjọ́ mú má kó rídà òyìnbó má rídà gbónẹ̀tẹ́ òyà alẹ́gẹ̀dẹ́ fún àyà abọ́jọ́ ìmá ìmá ìmá túkàtà yìí dagma mojibo ma ko rida ama ojibo ma rida nene ma okuma cike mame ne idu mamda toju mame nene kele du mamda woji safa mame nene bele du mamda woji marwa fonu siba hunalik eliko taka be igbele ene du ma fo kana min tofa bi safa wal marwa yastalim yastalimuhuma ene du kima yo to afi ci agbadema mayo gbo sofa mayo mayo sofa mayo kis mayo gbo marwa mayo ni eno bile mayo kis ogele nga maka fi eba egbo sheku ma ogele nga ma yi. abi de gogo kuma gini echugbimo na wa machine ngora re mada nguma won ki kire gbaru ya ne umada abe gba okoro haji aya kuma ya chukoro haji abo jibole ama pa mu kokoju ma mu koriyo eh to ma ma na nyomo kuma n'alu la agbade wo meji lɛki maa yi ni hun hmm, tun kan bɛ tɛtɛ tusi dɔ mɔ ba a e e ma ŋɔ yɛlɛ tɔ y'a hɛ o ma ni todo ya ŋɔ gɛnɛ lɛ o takada kitaabu tɛ o de bin abu waha kaki du kama tso di tɛtɛ tsa tse o ba mɛ tsi kɔlɔ yi da o jɔ mɔ lɛ ni gbodo ma ke mi gɛrɛ tsubo kuma tɛtɛ tsa mo ɛ ɛ mi tsubo kuma tɛtɛ tsa tsa nɛ dɛ ma tɛtɛ tsa cha, nɛ mi o yɛ dɛŋ o ha yɛ dɛŋ o tɔmɔ kɛ ya dɔ mẹ́rin yẹ́ rẹ̀ tọ́wọ́ kàkàkì yádọ́ kẹ́kàtọ́ yóò ẹ̀dẹ̀ ń búbá ẹ́ báàbù la yúzùbáhù lèláì fi mẹ́kánì alẹ́dì yúzùbáhù alẹ́dìkánà yúzùbáhù lẹ́rẹ́ ìrìnlá gbogbo ma tẹ̀tẹ̀ ṣá dẹ́mọ̀ ha ń múnà ojoojúmọ́ jọba wà nínú kẹ́dọ̀ àwọn jọba ẹ̀dẹ́ ń ha ọgbẹ́ lẹ́nu mọ́yàkà ti jẹ́bọ̀ wá ṣe ní so ìdí àná nǹkan máa dé yúgò tákùmọ̀

فإن الله شاكر الله شاكر مون جنكو نهم شنو eh oduchi tirojo kolo mustabi duchi to alim o ya gbede ya won chenuma kolo lekeche na إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم قوم يدشد داكو داكا دونون لرم دابشي وانا. وأنا التواب الرحيم ما شاء الله إن الذين يكتمون ما أنزلنا من البينات أبوكم هدوا ما جاء abireju ye ka dorogu mamdu mamdu maja oroyo elijali owo kaka ko ayi e atere bo jali tudu eka ya ye ma so la kone yigire eka ya ye anolabi mamdu e on galo le jo jiro mo pastor ya ega bi da ni kola ya onye akwụkwọ kpọọ ma ekwu ka eji nke gbọọ ile onye akwụkwọ kpọọ ma ekwu ee amaghị akwụkwọ ma nye chi odu ole ma yo ya ya ahụ nke ma nínú ọ bẹ́ẹ̀ bọ̀ ma nínú ọ ẹni kì má jẹjọ ya akwụkwọ nínú ọ dání ọwá yí ọrọ akwụkwọ kpọọ ma ekwu lẹ́kẹ̀ tí òun tó yọ mẹ́yẹ yọ yìí onye obìnrin yìí kì ní jìkẹ́tì jìkẹ́tì ń má wà ní abe kuma ci 419 kuma ori papagire ma da ke kakakaka ma shi ne don amuna amuna shi ne wane amma ngile du hasu aka im kuma ya amma in cha ti ogale ma kuma ya taka ma kwa nugu nugu ma won shi ne ngoko abule ma shi ne ngoko abule olojo ola gaskiya o ne lija le mudu maya ikoka eli gaskiya ojo jali ya mdu maja ya koka maka ya nyalo ojo na mada utuna ele pa gbe mi ki ola ka ye nwi enyo no e, eyan didi mi no ne ke je mdu mauna igbo mu ne gbo ma gbo ma yuru ye ni hoka ede helen kola le jena na kolo gile ede de takene ki chapa ki ko kaimi kuma su yoji en ke utan mo kenya ọ̀gẹ̀sìyà ọ̀rọ̀ ọjọ́ edu máyà min báàdì máa bẹ̀yẹ̀ náà linnas máa yóò tọ́nà ma máa yóò tọ́nà min báàdì máa bẹ̀yẹ̀ náà linnas ògè kàlìgá àbíréjú ti ń àmìnà tó dọ̀lọ́ ọjọ́ ṣẹ̀ bíréjú ẹ àlèwó yóò làdún ní abájọ ẹgẹ́ ẹni ihwa ẹni alápa ẹ ihwa ẹni alápa kúrò àlèbìtì ń àmì alẹ́rù ṣe yìí ṣọjọ́ bìtì ẹ̀hùn kẹ́dùn náà lọ́kọ́ yóò bìtì ṣàkẹ́ kúrò àlẹ́rù ẹwọn bọ àyàtì ẹgbọgbẹni ọjọ na ọjọ ní mú àmì ọjọ mú àti ìlà ayáta pé ẹwọn bọ àyàtì ẹwọn bọ àyàtì àníbi onígbòlùgbé wọn ti akíkàtì rà ẹyà kàrà mùnà àti ní àmẹlò tí gbọgbẹni kẹdẹ àmẹ anyá dùjà anya anyá dùwọ tí sọlẹtù rúùmù ọjọ àti rúùmù ẹgbà yọ ọgbà wa kàmẹ rúùmù fi nẹgbẹ má bẹ bá nẹmẹmí. omi ba de kɔlɛ bi ma obi kuma aŋɔ dama yɛ bi uyu mu na aŋɔ nyawa obi ŋu kàmɛ aŋɔ da pɛlɛ do ɛŋa ni bi a jɛrɛ saki ani bi a kɛrɛ ti bi a kɛrɛ ŋɔ ewu to n'alɛ ka tu ke ja ja ne ma yɔ ne nga di wa ne ka akpa ifa ifa ifa na ifa. kìá dìbò tó wú kìá dùbà mú náà wá kìá ní tẹ̀sẹ̀ bí wọn kìá dùbà mú náà wá kìá kú lìjà ní kùmà kí wáyé dùsù ní ní agbógbá kàdé ọ̀sẹ̀má ní àṣàrà kùmà kọ́ ní kìá dùbà mú náà wá tó gaskiya ya lita ki adu majaye abu kuma alli gaskiya kuma adu majaye ba ulaika yal'anuhumullah abogan le ojo ya annama huma wa yal'anuhumul la'inun ama na ma kwa ko ma ngona ma bo ga nalari ama ojo cha ma ya mo ni ti no lale e olo yo ni keke ke bulu mo yo ba e ma ni ke kan ya kuli ji wala ko yo ma kan e kan yi ko yo ya ka edu ma ya o ji do mo ne ka we de ke silent mana oge otite ala ekole enyo mana gị ka enyo na alụ eri eri min ile nlezi na tabu abe koyo ne kedu ba ma be ti be kuma to ba chi wa aslehu en kuma ko be gbele ma da ku ne yere ma chi ni ngochi ma te te jachu wa yogo ala mala ma ti ni mbada di en le e chale ne dege wa ma ni tabiri junga mun fa ulaika abileba atubu alaihim allah وأنا التواب الرحيم إنه ميت يولوك ميت يعقوتوبا وميت يولوك ميت على جمهور إمين غيرك أتوالك عليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك